bí òpin ayé bá dé tán gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ ó ní oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ àti ìrírí òun láwọn máa rí o èèyàn méjì gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra lásìkò ìgbà tí àwọn kan ṣínà ìbọn bolẹ̀ ní Jerúsálẹ́mù kò dín ní èèyàn méjì tó ti pàdánù ẹ̀mí wọn tí àwọn mẹ́jọ míì sì farapa yánnayànna lásìkò ìgbà tí àwọn kan bẹ̀rẹ̀ sí ṣínà ìbọn bolẹ̀ ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tí í ṣe ọjọ́ tòní ní ìlú Jerúsálẹ́mù gẹ́gẹ́ bí àwọn oníròyìn tó wà ń bẹ̀ bọ́n ṣe ṣàlàyé àwọn ọlọ́pàá ni àwọn ti mú àwọn méjì tó wà lára àwọn tí ó ń ṣe iṣẹ́ láabi náà bákan náà ẹ̀wẹ̀ wọn ni àwọn méjì ọ̀hún ni wọ́n ti mú balẹ̀ lásìkò ìgbà tí wọ́n ń gbìyànjú àtúntí ṣe iṣẹ́ láabi míì ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ló wáyé ní agbègbè ibi tí ó jẹ́ ẹnu ìloro eléyìí tó wọlé sí ìlú Jerusalem níbi tó yẹ kí àwọn ọlọ́pàá kí wọ́n wà gẹ́gẹ́ bí dúró kí n ìyẹn checkpoint gẹ́gẹ́ bí àwọn èèyàn wọ̀nyí ṣe ṣàlàyé wọ́n ní àwọn agbésùnmọ̀mí ni wọ́n fura sí pé wọ́n jẹ́ àwọn èèyàn wọ̀nyí tí wọ́n sì di ìhámọ́ra ogun tí wọ́n ya bọ agbègbè náà tí wọ́n sì ń lo ìbọn ìléwọ́ píṣù tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í dínà ìbọn bolẹ̀ fún àwọn tí wọ́n bá ní agbègbè náà. ọ̀pẹ̀yẹmí òyìnbó làló ti ń jábọ̀ ìròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard